لم يحدث له شيء من ذلك بعد أن لم يكن ولم ينفك عن شيء ولن ينفك ولن ينفك عن شيء منه كما أن الله لم يزل حيا ولا يزل حيا ولا يزل عالما ولا يزل عالما ولم يزل قادرا ولا يزال قادرا وهكذا يعني ليس حياته تتجدد تتجدد تتجدد ولا قدرته تتجدد ولا سمعه يتجدد يتجدد ولا سمعه ولا, سمعه يتجدد بل هو موصوف بهذا أزلا وهبلا أزلا وأبدا أزلا وأبدا وأبدا, وأبدا وتجدد وتجدد المسموع لا تجدد المسموع وتجدد وتجدد المسموع لا يتز لا يستلزم تجدد تجدد السمع تجدد تجدد السمع تجدد المسموع لا يستلزم تجدد السمع وتجدد المسموع لا لا يستلزم تجدد المسموع السمع سمع فأنا أنا مثلا عندما أسمع الأذان فهذا ليس معناه أنه حدث حدث لي سمعا سمع جديد, سمع جديد عند سماع يهداني بل هو منذ خلقه خلقه الله خلقه الله, خلقه الله في فيها لكن المسموع يتجدد يتجدد يتجدد وهذا لا أثر له في في الصفات بصفة نعم الحمد لله ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وصحبه أجمعين أخاني المبحث الخامس هو كلام المؤلف يشمل كل ما وصى به الله نفسه من الصفات الذاتية المعنوية والخبرية والصفات الفعلية gbogbo tá a bá ń sọ nípa àwọn sífáàtì wọn ló kó sí wọn ló kó sínú àwọn sífáàtù àdàtìyà mànàwíyà ọ̀làkọ̀bàríyà àti sífáàtù fẹ̀ríyà nípa sífáàtù àdàtìyà wọn ní sífáàtù pàápàá ọlọ́run bá yẹ lẹ́tí làmùtẹ́zẹ̀lì wà láyé zẹ́lì mọ̀tọ́ sífàǹbíyà ó ní àwọn àròyìn tó jẹ́ pé ọlọ́run bá kì í yí wà pẹ̀lú ìròyìn yẹn wọ́yẹ̀ àwọn sífàtù tàgbóyé àtàwọn ilé tó fún wa nírò wọ́n ní fàálà mọ̀lẹ́mọ̀ ní mẹ́sìlú hayat ilé ìtàgbóyé gẹ́gẹ́ bí ẹ̀mí kò sígbà tó lọ́ba iṣẹ́ mi àbí ọ̀nà ìkọ̀rọ̀ sísọ sẹ́yìn kó lè sọ̀rọ̀ ńgbà mi kó ṣe kíni o kó sì dàkẹ́ ńgbà mi kó lè sì dára ńgbà mi kó fi yàjẹ̀ yẹn ńgbà mi àbí ṣùgbọ́n ọ̀rọ̀ sísọ ẹ̀mí kò sígbà tó lọ́ba ò sí ní abẹ̀mí wọ́n ní takalla mọ̀mọ́ta ṣáà kayfa sha sọ̀rọ̀ nígbà tó bá wù àdúgbà wù ṣùgbọ́n kò lè pé wà hayyun ìsáyàṣá o wà mayyitun ìsáṣá rárá so àwọn sifátù zàtìyà àwọn <clears throat> ẹni tí ò lè má gẹ́gẹ́ bí àwọn sifátù àwọn èèyàn náà bá a ṣe ń sọ̀rọ̀ ní ìsìn kò sígbà tó ń wa òun gbọ́dọ̀ kú òun dáadáa ìjọ tí a bá ń sọ̀rọ̀ tí ò bá jọ wa mọ́ sẹ́yìn pé òun ní dáwà màmá yà á mo fi mọ̀ pé kì í sóun ní pé kò jọ òun rẹ̀ àbí ṣùgbọ́n jọra lójú níbi pé débi pé tí ọmọ rẹ bá jọ tìyẹn náà wọn rí pé ah, àgbà tí mo tó rójú rẹ mo tó mọ̀ pé kìí sóhun àsìkì jẹ sóhun ah ọ̀rọ̀ yẹn ti pọ̀ sísọ̀rọ̀ yẹn ó ti pọ̀ ó ti jọra wọn jù. idan wọn ni wàhíyà náà wàá ní màánà wíwà kọ̀wé ni wàá kọ̀wé màánà lóṣù hayati wàl ilmi wàl kudura àti ma kò sígbà tó wọn bá yìí ní ma àbí wàl kò sígbà tí kì í lágbára wàlhíkìmà kò sígbà tí ò ní ìdí pàtàkì tí fi ṣe gbogbo nǹkan wà má aṣèbá àdáàrí kàtà àwọn tó bá jọ bẹ́ẹ̀ wáá dá aláṣàbí lè tẹ̀síìrì lè lásán ó lè ta àkàyà kàmá kọ̀rẹ́ wá ní òkè sí wo sifatu almanawiya adatiya nìyẹn. wàlkàbàríyà wọn ní mísùlù yàdé ni àwọn ètò ní í ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run gẹ́gẹ́ bí ọwọ́ méjèèjì sẹ́ńpẹ́ dàtíyà sọ pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀yà ara ni àbí wọ̀lúwájú àtọ́jú wọ̀láìnáì pé eh, ojú face wọ̀láìnáì àtọ́jú eye méjèèjì wọ́n aṣìbá dhalika mimma sàmáhù àtàwọn akọ́tọ́ bá jẹ́ tọ́nà bá dákọ̀ àdírò àbáàd wà jìzá òlànà wọ́n láwọn irú bẹ́ẹ̀mbẹ̀ lára tiwa náà gẹ́gẹ́ bí ojú àbí gẹ́gẹ́ bí ọwọ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ fọlọ́tàn aláàlá mi yẹ́ ọlọ́run bá tó láàrẹ ga kò sígbà tí ìlọ́wọ́ méjì àbí wọ̀wọ́júhún wà àìnáà ni kò sígbà tí ò ní ojú face bákan kò sígbà tí ò ní ojú eye méjèèjì lam yahduthu lahu shay'un min dhalika ba'da an lam yakun kì í ṣe tí ń gbà kan tí ò sí ló wá ṣẹ̀ wá ṣẹlẹ̀ sí wa lan yanfaka an shay'in minhu kò sígbà kankan tá a sí ní yé máa wà lábẹ́ mi lam yazal wala yazalu aliman kò sígbà tí ò sí ló mímọ̀ kò sí ní kú ló mímọ̀ walam yazal qadiran wala yazalu qadiran kò sígbà tí ò jẹ́ alágbára kò sí ní yẹ kò ní gbòlẹ̀ kó jẹ́ alágbára wa hakadha títí lọ bẹ́ẹ̀ ya'ni laysa hayatuhu tatajaddadu ìyẹn ni pé ìsẹ̀mí rẹ̀ kì í kì í tún kò dàbí Mario sẹ́mọ́tẹ́ Mario kì bá wọn gbá mi bí ìrúgbà kan tí wọ́n gba life. <laughs> so gbogbo wa náà la ní ìgbà kékeré àbí kò yé <laughs> torí gbogbo àwọn táàbì kékeré ẹ̀ jáde àwọn máa ń lọ sọ ilé lẹ́kọ̀ọ́ àwọn ọlọ́mọ gbà àwọn lọ sáwọn business center àwọn ọlọ́mọ gbà mario wọn náà kí wọ́n ti so <coughs> bóyá yang máa délé idan <laughs> so idan ẹsẹ̀ ìsẹ̀mí rẹ̀ ki ki tún misi tí ẹbẹ́ mi tiwa náà sì jẹ́ kí tá a bá ti kú a ti kú nìyẹn àbí èyí lọ gba láìfù mọ́ ní fi máa sọ tọ́mọ ọlọ́kadà máa ń gún mọ́ sí nígbà pé gbígbà kó ní extra life tí ó lọ gbà so yóò sì máa ṣe pé à títọ́ orúkọ tó bá kú òtù jí padà ni so hakada yaani laysa hayatu yatajaddadu wala qudratu yatajaddadu wala samuhu yatajaddadu bal huwa mawsufun biha azala wa abada kìí tún kìí tún wá tuntun bálọ̀ ọmọ òsùn fún bí azẹ́nà wà abada ó wà pẹ̀lú ẹ̀ láti tẹ̀kọ́ sí yóò sì máa pẹ̀lú ẹ̀ ti láéláé afáàní <clears throat> ah, wà tàjẹ́dúdú mọ̀sùmọ́ láàyè stálzímù tàjẹ́dúdú àsàmà tí nǹkan tá ń gbọ́ tí bá máa wá lákọ̀tún kò túmọ̀ sí pé n tá fi ń gbọ́ náà ti kí ni o ń wá lákọ̀tún فأنا مثلا عندما أسمع الأذان الآن فقبل من بوأذان فهذا ليس معناه أنه حدث لي سمع جديد كنت ما زي تطمني أبي وبوأذان لا سمع بطنبوني ظهور mo ṣe ń gbọ́ ní ọ̀tún ọ̀tún yẹn etí tí mo fi ń gbọ́ kò túmọ̀ sí pé kí ni o etí tuntun ni mo ń lò indasima al-adhan bal huwa mundu khalaqahu Allahu fiyya ṣùgbọ́n etí ti wà pẹ̀lú mi ń gbà tó náà ti dá mi lakin mùsùlùmí tẹ̀dẹ̀dà in tí mò ń gbọ́ ló ń tuntun fàádà la athara lahu fi sifa torí ẹ léyìí kò ní ipa kankan lórí sifatu sábà àbí pé mò ń gbọ́ nǹkan tuntun tuntun àbí mò ń gbọ́ nǹkan lágbọ̀ tó ń gbọ́ lákọ̀tún kò túmọ̀ sí pé etí mi náà tuntun. واصطلح العلماء رحمه الله على أن أن يسموها صفات ذاتية nítorí táwọn afáà fi pé àwọn sifaatu ní sifaatu dhatiya qalu li annaha mulazimatu lidhat nítorí pé àwọn sífàtọ̀ ẹ pé wọ́n wà pẹ̀lú ọlọ́run ní gbogbo ìgbà ni tí ò sí gbà tí kì í ṣe ìtìsọ́ àfòbí wọ́n ní wàlá tanfaku anha wọ́n ní kì í sí ikú sífàtì kì í kú lọ́dọ̀ ọlọ́run ọba nígbà kankan wọ́n sífàtù fẹ̀líyà yẹ sífàtù al-muta'alliqatu bí mashi'atihi wa ṣùgbọ́n àwọn sífàtù fẹ̀líyà àwọn ọ̀rọ̀ yìí iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ní ṣe pẹ̀lú màṣíyà ọlọ́run ọba tó bá wù yóò ṣe tó bá wù kò ní ṣe kí ni o kò ní ṣe sífàtù láà sábàbù màálù láwọn sífàtù àwọn sífàtù ní ìdí pàtàkì ní mísòrò rídọ gẹ́gẹ́ bí ìyọnu fàbádọ wọjẹ láì dá wọjẹ dá sábà rídọ rọdìyà bọlọ bá rí sábàbí tí yóò fi yọnu bí ìyọnu sí nǹkan kàmà kọ́lá tààlà ọlọ́ni ń takfuru fàyínà lọ́wọ́ níbi àǹkọ́ ọlọ́ni tẹ́ bá ṣe kẹfìrí tẹ́ bá ṣe kẹfìrí tẹ́ bá ṣe kẹfìrí ọlọ́wọ́ bá rọrọ̀ kú lọ́dọ̀ yín wàlá yẹrọ dọ́ ní ìbàdí kòfòrò kò sì yọnu sí kófòrò fáwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹrú rẹ̀ wa tashkuru yardahu lakum tẹ́ ẹ bá sì dúpẹ́ ọlọ́wọ́ yọ̀nù sí ọpẹ́ yín tí yọ̀bọ̀ ọlọ́pẹ́ ni wasifatun laysa laha sababun ma'lum wọ́n bá kan náà làwọn sífàtù ọlọ́run bá bẹ tó yẹ kò ní sábàbí kan tá a mọ̀ mislu nuzul ila samai dunya ebi tí wọ́n sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé yìí náà yàpọ̀ fúnfún lẹ́yìn nígbà tí òun bá dá mẹ́ta àdáhàfin wa min as-sifati ma huwa sifatun dhatiyatun wa wọ́n ní wọ́n bẹ nínú àwọn sífà tó ọlọ́run bá náà tó yẹ pé ó jẹ́ dàtí ìyà sífà pàápọ̀ ọlọ́run ọ̀fìn ìrí ìyà àti sí rẹ̀ bẹ̀rẹ̀ ti bàárẹ̀ ọ̀nà méjèèjì láti lè gbà wó kàlkàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sísọ wọ́n ní sífà tó fẹ̀ ilé ìyà tó sífà tó torí pé tí ọlọ́run bá máa ń ṣe ni yàrá làlàm yẹ́zálù wọ̀lá yẹ́zálù mọ̀tàkàlímàn gbogbo ìgbà ni ó máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí kò sígbà tí ì sọ̀rọ̀ bí ò bá sẹ́yìn sọ kùránì kalẹ̀ fáwa ẹ̀ ń bá wọn màláìka sọ̀rọ̀ àbí wàhákàlà làkínnáwó yatakallamu bima sha'a ṣùgbọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú tó bá wù mata sha'a nígbà tó bá wù kama sayati fi ba'di kalami insha Allah kẹ́ bá sì máa ṣàlàyé nígbà tó bá ṣàlàyé kalamullahi min haythu sifa من حيث صفة لله ده طبعا صدق كلام يجي بالرياضة قل استرى العلماء رحمه الله بأن يعني يسموا هذه الصفات الصفات الفعلية لأنها من فعله سبحانه إذا لم يكن صفات فعلية هنا نكون شكلوها وشيء الله ولهذا أدلة ولها ولها أدلة كثيرة في القرآن أو لتقوه لي ليه وأنا القرآن يعني وجاء ربك ولم والملك صفا صفا هو على àtàwọn màláìkà tàbí sáfúsáfú so kí ni sífà bẹ́ẹ̀ alìmọ̀jì àbí hmm. dìde sífà sífà ìlíyà àbídà àti ìyà wọ́n ni wàhálì yàwó zuru na ilá hanyar àti yàwó na màláìkà tó àwòyá àti yà rọ́bùk tí wọ́n wòye sí ni títí tọ́lọ́wọ́n bá wọn táwọn màláìkà ò fi dé àbí tólúwa ò fi dé so al-itiyan oní sífà mẹ́yìn àbí rọ́ni radiyallahu anhu wa radu anhu wọ́n yọ̀nù sáwọn sàbí ànábì àwọn náà sì yọ̀nù sọ́nà ọba kí ni sífà mẹ́yìn rídọ̀ àwọn ridwan wàlákin kariha Allahu bi'athahum fathabbatahum ọlọ́run ọba kọ àti gbé wọn dìde káyọ̀ lọ́jà gbẹ̀dá nàbí fathabbatahum ó jẹ́ wọn kú rẹ̀ tẹ̀kalẹ̀ ara wọn wú kalẹ̀ wọn ò lè dìde lọ jagun sì lọ kọ́ ànábì lọ́wọ́ fatabatahum fakọ́ fakila qudu ma'a al-qa'idin ní ẹ jókòó sí nípa àwọn tó jókòó lé ẹ má lè dìde láti lọ. <clears throat> idan kariha al-karahatu sifatun lillah abi idha wajada as-sababa lidhalika asakita allah alayhi wa lọ́ba bínú sí wọn fi àdábì wọn kọ́ ọ́ lè dùn inú ìyàwó mọ̀ gbìlọ̀gbìlì. <clears throat> so asokot nínú sífà ọlọ́run bá ní àbí wọ́n ni walaysa fi ithbatiha lillahi ta'ala naqsun biwajhin min al-wujuh so ká fi àwọn ìsìbáàtù sífàtù al-fi'liyya ká fi rinlẹ̀ fọlọ́run bá wọ́n ní kìí sàbùkù kìí sàbùkù fọlọ́run bá ní gbogbo ọ̀nà bàládà min kamalihi an yakuna fa'ilan lima yurid wọ́n nínú pípé ọlọ́run bá náà ní bọ́lọ́run bá máa ṣe nǹkan tó bá wù àbí tọ́wọ́ yóò sọ̀rọ̀ tọ́wọ́ kò ní sọ̀rọ̀ tọ́wọ́ yóò bínú tọ́wọ́ yóò yọ̀nà àbí kàmá yẹ ní kùbí jàdá ní ìwà àdọ̀mọ́tì ó bá ṣe ti déédéé ti tóbi rẹ̀ wọ́n ní sàfi ti bá ti yá ní láì tààlà náà sún àwọn ni wọ́n wúláyé kàlùkọ́ mú alùpàfún ní yẹkùn lónìí. àwọn tó rí wọn ti yẹ tọpọlọ wọn ti dàrú wọn máa sọ pé ìtìbáàtù wa mi yẹn naqs wọn yẹ ká máa ṣe ìtìbáàtù àwọn sifaatu fẹ̀ríyà yìí nínú àbùkù ni wọ́n lè yóò jẹ́ fi máa takò sí bá tó fẹ̀ rí yẹn náà ọ̀sán àbúrò àwa kò lónà láàyè jì wọn ni mẹ́jọ àsọ̀kọ́ náà bá dé wala yarda kì í yọnu wala yaskat kì í bínú wala yakara kì í kórira wala yuhibbu kì í nífẹ̀ẹ́ yunkiruna kulla hadi bidawa anna hadi hadita wọ́n ní torí pé wọ́n ní pé ilé kò ṣeé ṣe wọ́n takò wọ́n ní torí pé àwọn sífáàtù tó ni pé tó ṣe ìṣẹ̀lẹ̀ ìgbà bíi pé ọwọ́ yẹn tajaddad wọ́n sì gbà pé sífáàtù lá la tajaddad so ọlọ́run bá ń bínú kò túmọ̀ sí pé ìbínú sẹ̀ ìdí látọ̀dọ̀ rẹ̀ àbí so inú òsìsì rẹ̀ ni pé máa ń bínú ṣùgbọ́n gbà tó bá wù àwọn kọ́lá rè tá mi fọ́ ọlọ́run ìgbà tí ó máa sàwọn ṣẹ́ rẹ̀ àbí so wọ́n ní <clears throat> wọ́n ní wàlhádìfù la yaqumu la yaqumu illa bihadithin argument wọn ni pé in tó bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ní ajẹ́ pé tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ tí nǹkan bá dá nǹkan lẹ̀ ẹni tó dá nǹkan lẹ̀ náà òun náà ń tẹ́sẹ̀ dálẹ̀ ni وهذا باطل عفان بي لي ورسوكسوني لأنه في مقابلة النص وهو باطل بنفسه تلقي لي تاكوت من النص ورونغاني لا كايجا وروروني bẹ́ẹ̀ ọ̀rọ̀ àyẹ́rẹ́dámọ́ mi fòdó tẹ̀ fẹ́ẹ́lẹ́ fòdó tẹ̀ fàáyì kò túmọ̀ sí pé iṣẹ́ kan àṣẹ̀ṣẹ̀ sí kò túmọ̀ sí pé ẹni tó ṣẹ̀ sí ó ṣe kí ni o náà ṣẹ̀ṣẹ̀ dé rọ̀bọ̀yé so pé èèyàn kan àga tó túmọ̀ sí pé òun náà ṣẹ̀ dáyé ni tó ti gbọ́ àga dáyé ẹ̀rí pé kò bá làákàyè mu ṣùgbọ́n argument tàwọn وإني توهم تقو صفات الله قال المبحث السادس إليك فأنواع المبحث عفير صدق وصفات أن العقل لا مدخل له في باب الأسماء والصفات ما لا كايو نياي نبي الأسماء والصفات لأن مدار إثبات الأسماء والصفات يؤمن فيها على سمع ní ibi tá a máa ti sífàtù ọlọ́run bá sí sáfẹ́ fẹsẹ̀ ní ara fẹ́ takùn àlàsánà àna alkutub wáyé samuel ti ń sọ yìí nǹkan tá a gbọ́ níbi wáyé ní gbàlérò èyí pé ọlọ́run wí ànábì mi sóyè bẹ̀ láti mú pé sífáàtì kan á sì ti bá tẹ̀ àbá sí náà fi rẹ̀. fọ̀kúlùná la tahkumu ala Allahi abada láká ìwọ ò lè ṣèdájọ́ ọlọ́run láíláí ọ̀lùmọ̀dárò idan ala samuel torí ẹ̀ gbọ́dọ̀ tẹ̀tí gbọ́n nǹkan tọ́lọ́ bá sọ tánàbí sọ̀rọ̀ khilafa ìlà ṣàríyá wal mu'tazila wal jahmiyya wa ghairi min ahli yàtọ̀ sáwọn àtàkà yẹn náà wọn alùtà àti ẹlẹ́dún ẹja alùmọ̀dárọ̀ fi ìtura ti ṣèfà tí àwọn náà fi yá alẹ́lẹ́ àpò àwọn gbà pé làákà ìlà fi máa fi ẹsẹ̀ ṣèfà tó lọ́rùn rẹ̀ àti àwọn àti àwọn àsùnmá rẹ̀. wọ́n ní faqalu maktadal akulu ìsìbátahu asbatnahu ó gbà pé tí làákà ìbá ti ní pé ó lẹ́sẹ̀ lẹ̀ àfẹnẹsẹ̀ sàbáwọ̀ asbatahu Allahu li nafsi amla ní ọlọ́run bá fi nílẹ̀ fúnra rẹ̀ àbíjẹ́ sẹ́yìn pé àwọn eléyìí ti sọnù so torí ẹlòmíì ò ní mọ tí wọ́n ní àwọn àṣàrí àṣàrí lèèyàn lọ́gọ̀ pé àkọ́kọ́ àwọn afáà náà àṣàrí ni wọ́n wọn ò ní mọ ìpìlẹ̀ àṣàrí àwọn yẹn àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n máa ń sọ ní làákàyè ni wọ́n fi gbé tó pé philosophy náà ti gbé ọ̀rọ̀ yẹn philosophy tó wọnú ẹ̀sìn kìrìyó tó wọnú yahudiya làwọn yẹn náà tó gbé wọnú ẹ̀sìn islam wọ́n bẹ̀rẹ̀ sí yé theology tí wọ́n wa padà idan يعني عقيدة إسلامية الذين جعلوا المدارس إثبات صفات سواء نفية على العقل فقالوا ما اقتضى العقل إثباته إثباته أثبتناه سواء أثبته الله <clears throat> لنفسه أم لا <clears throat> وما اقتضى نفيه نفيناه وإن أثبته الله إتي لا كي بابا سوكي أعرفني لفو لما أعرفني لفو كده قلنا قلما أعرفني لفو عليه وما لا يقتضي العقل إثباته ولا نفيه فأكثرهم نفاه نفاه wọ́n ní ètí làákà ìwọ̀n làákà ìwọ̀n ọba sọ pé kò ní fẹsẹ̀ rìn ilẹ̀ kò sì ní sọ pé kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé àwọn sọ pé ò rí bẹ́ẹ̀ ni ọ̀kọ́lá inna dalalatal aqli ijabiyya wọ́n ní torí pé ìtọ́ka làákà yìí positive ni fàyín awjaba sífàtà athbataha torí ẹ̀ tí làákà yìí bá ti sọ pé sífà kan orinlẹ̀ wọ́n fẹsẹ̀ rinlẹ̀ wàyín lam yujibha tí ò bá ti fi rinlẹ̀ làfàyìn náà wọ́n takò ọ̀bínú mọ́ tàwa kọfà fi fara yusufu wa ètí kò bá lè sí làákàyè wọn bá lè fi rẹ̀ tí ò sì lè takò wọn ni à ń bẹnu wọn tí ó kàn dùn ó dùn láàrin méjì wọn ní fi rẹ̀ wọn sì lè takò lẹ́nà làákàlà láyé yusufu wa torí pé làákàyè wọn takò láàkín láyé yòókìrò ha wọn lè ṣùgbọ́n kìí pé làákàyè takò lẹ́nà làákàlà láyàfíà kún un ní takò torí pé làákàyè wọn takò. ويقول نتوقف يجادل عن ميدينا دلالة العقل عند هذا سلبية ويقول لك ìtọ́ka làákàyè negative ni ìdáàlám yóò jíbú tawakuf wàlám yànfi pàtí kò sí nǹkan kan tó sọ fáwọn pé ìdáàlám yóò jíbú tawakuf wàlám yànfi kò sọ fún akádúrà méjì bákan náà kò sí tako sọ ẹ̀yà dúrà méjì فصار هؤلاء يحكمون عقلا فيما يجب أو يمتنع على الله تقول لا كاي لا ما في ما سوكني تو صلاة كام وشفولو إن تو إيمان أتدري كام كفر فتفرع على هذا ما اقتضى العقل وصف الله به وصف الله به فإن لم يكن في الكتاب والسنة واقتضى العقل نفيه نفيه عن الله نفاه وإن كان في الكتاب والسنة ní tó bá yí tílà káyọ̀ wọn bá ní wọ́n fi nílẹ̀ fọ́nà wọn fi nílẹ̀ kódà kó jẹ́ pé kò sí nínú tíra àti kìtàbà àti súnà bákan náà tílà káyọ̀ bá sọ pé wọ́n takò kódà kó wà ní kìtàbà àti súnà wọ́n takò wàlẹ́ adé yàkùn ní lẹ́sà lèlá àyìn tó yà máa sọ pé ọlọ́run wò lójú wàlẹ́ àwájú kò ní fèsì wàlẹ́ àyádù kò lọ́wọ́ wàlẹ́ sáwàlà ash kò dọ́gba sílẹ̀ rárá sí wàlẹ́ àyánzẹ́ ilà sàmà ìdúnyà kò sọ̀kalẹ̀ sàmà ilé ayé làkínà yóò harifúnà wọn bẹ̀rẹ̀ sí yí ọ̀rọ̀ padà ìsàmúnà tààrí fọ́n tààwílán ọláwọn fún àwọn sífàtì nítumọ̀ wàlọ́wà ń kárò ń kárò jáhìrì làkàfàrú wọ́n yẹ tí wọ́n bá takò àwọn sífàtì ọlọ́wọ́n bá lẹ́ni tí ń takò tó lóun ò gbàgbọ́ làkàfàrú wọ́n di kẹfẹ́rí lẹ́yìnà ń kàdàbò torí pé rọ́ọ̀ni wọ́n padà kí náà yóò kiri náà kára máa ìsàmúnà wó tààwílán wọ́n yìí máa takò sífàtì ọlọ́wọ́n bá wọ́n pè tààwí bí pàpẹ́yẹn dìfẹ́ndọ̀ ọlọ́wọ́n bá àbí wọ́n ní pé ẹ̀mẹ́jà sọ pé lọ́wọ́ káwọn bá fi wéèyàn torí pé ìwọ ni gbogbo alàgbà pé àgbọ̀dọ̀ fi ọlọ́run wéèyàn àbí wéèdà àbí tó tẹ bá sọ pé lọ́wọ́ wọ́n ní ẹlẹ́pẹ́ ti fi wéèyàn nìyẹn ẹ̀ láàzímù kọ́ọ̀lù ni wọ́n máa ń lò àti pé túmọ̀ rẹ̀ ni so gbogbo àtúnyẹ pé túmọ̀ rẹ̀ wá rìn àti pé ìdájọ́ rẹ̀ rí so wọ́n ní wá wọ́n wà ń dáná tàríf wọ́n ní lọ́dọ̀ tiwa alùsùn náà tàríf ni ìyí ọ̀rọ̀ padà ni والحاصل نفع لكوكو أن العقل لا مجال له في باب الأسماء والصفات وني kókó dáhùn sọ ni pé làákàyè kò ní ipò ibi ọ̀rọ̀ asma wa sifat lọ́sibítù ma àtìbátá wà ló fi lọ ìlàfà ìjọba bá fi nílẹ̀ fúnra rẹ̀ àmì nílẹ̀ fún ìjọba ní tí ó bá fi nílẹ̀ fúnra rẹ̀ àwa náà bá tako ìmọ̀